àkọlé ẹ̀kọ́ èdè Yorùbá wa ni alifábẹ́ẹ̀tì gbogbo oríṣiríṣi ẹ̀yà tí ó wà ní orílẹ̀-èdè àgbáyé ló ní bí a ti ṣe ń kọ alifábẹ́ẹ̀tì wọn bí a ti ṣe ń kọ wọn kalẹ̀ bákan náà èdè Yorùbá náà ò gbẹ̀yìn nínú eléyìí alifábẹ́ẹ̀tì èdè Yorùbá ó ní àwọn wọ̀nyí. E, B D A Ẹ Fi Gi Gbi I I Ji Ki Li Mi Ni O Ọ Pi Ri Si sí tí ú wí yí gbogbo àwọn alífábẹ́ẹ̀tì yìí náà ni a lè lò fún àpẹẹrẹ a a lè ní a ajá b bàtà d dòjé e ejò ẹ ẹyẹ fí fìlà bákan náà gí gèlè bí gbàgùdá. yìí fún àpẹẹrẹ haúsá yìí igi bákan náà a tún lè ní jí jagunjagun kí kìnìún lí labalábá. Laba, laba. mí màlúù ní nàgúdù ó ògòǹgò ọ ọ̀gẹ̀dẹ̀ pí pẹ́pẹ́yẹ. rí ràkúnmí sí sálúbàtà sí ságo tí tafàtafà yú úkúùkù. Uku, uku. wí wàhálà yí yànmùyànmú àwọn álífábẹ́ẹ̀tì èdè Yorùbá tó wà ní àwọn àpẹẹrẹ wọn náà ni a ti kọ kalẹ̀ yìí bíi a ajá bí bàtà dí dòjé i ejò ẹ̀ẹ̀yẹ fífìlà gígélè gbígbàgùdà yí haúsá yí igi jí jagunjagun kí kìnìún lí labalábá mímọ̀lù nínà gùdù ògòǹgò ọ̀gẹ̀dẹ̀ pí pẹ́pẹ́yẹ ríràkúnmí sí sálúbàtà sí ìságo tí tafàtafà húkúhúkú wí wàhálà yíyànmùyànmú báyìí ni a ṣe ń lo ọ̀kọ̀ọ̀kan àwọn álífábẹ́ẹ̀tì èdè yorùbá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà ni a tún lè lò yàtọ̀ sí àwọn èyí tí a ti kọ sí ojú pátákó yìí tí a tún máa lò nígbà tí a bá tún tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa.